rahmatulahi wa barakatu gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run dhl lawa à ń sẹ́ndì pákéjì wa à ń sẹ́ndì ẹ̀ lọ sí Canada à dẹ̀ ń sẹ́ndì ẹ̀ lọ sí America today is fifteen July two thousand and twenty-four gbogbo ẹ̀yin olólùfẹ́ kí n tó máa sọ̀rọ̀ Canada àti America tá à ń sẹ́ndì product wa lọ mo kí gbogbo yín tẹ́ bá mi kẹ́dùn my late mother àdúrà yín á gbà ẹ̀rí bá ti ṣẹ́ ẹ̀rọ náà gbégbà pápẹ́ ayé ò ní mu yín ẹ̀gbọ́n ayé ò ní bu yín lẹ́sẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ pè mí nílé lókè òkun tẹ́ ṣàdúrà fún mi ẹ̀yin tẹ́ náwó sí wa àdúrà yín á gbà torí ẹ̀rí wa rí and you guys love me and my wife you love my family àpadà sí aburú òní kàn yín ẹgbẹ́ yín arúgbó yín inú yín àdùn àyọ̀ yín á kún atuntun sẹ́ndì pákéjì wa iṣẹ́ ti bẹ̀rẹ̀ sẹ́yìn pa máa jẹun ó ti yẹ yín nísìn a fẹ́ràn màmá wa àmọ́ Ọlọ́run fẹ́ràn jù wọ́n lọ nínú ẹ̀kọ́ tàwọn ìdí ló wà Ọlọ́run fẹ́ràn wọn jù wá lọ so àti gbà fọlọ́run àti gbà fọlọ́run ọlọ́mọdé àrí tẹ̀lé tẹ̀lé ẹ ti rí àwọn special package ní a láìkè ká máa fa àwọn product wa hàn bẹ́ẹ̀ ni àdúrà wa gba Isha rahman à ń sẹ́ndì lọ sí amẹ́ríkà à dẹ̀ ń sẹ́ndì lọ sí canada ẹ ti rí nínú àwọn special amúkọ̀ bẹ́ẹ̀ kẹ́ mọ̀ pé iṣẹ́ ogun gbàdúrà làwọn ń gbé product jáde kéèsì ní ìgbẹnu tó fẹ́ pé a nídìí ká ṣe special package fún wọn bẹ́lẹ̀ ṣe wà ń lọ Canada ilé lọ sí Amẹ́ríkà àdúrà yín àgbà insha Allah rahman obìnrin tó ń wojú ọlọ́run ọba fọmọ ẹni tó jẹ́ pé ó ti dààmú dààmú dààmú ti lé oríṣiríṣi nǹkan bó ṣe ń pàkan nìkan rú ẹ̀kọ́ tó àti wa ẹ fi ní ṣoyún ẹ̀fẹ́ ìgbọ́mọkàn ọkùnrin tó ní weak erection low sperm count quick ejaculation oríṣiríṣi àwọn nǹkan mẹ́ẹ̀ kò lè perform dáadáa ẹ kọ́ńtàtì wa àti oríṣiríṣi àwọn challenges ẹni tó ń forí kókó aláǹtakùn tó ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ kọ́ńtàtì wa ẹ dúpẹ́ fọlọ́run right way lẹ́wà kò síbi tẹ́wà tí product wa ò dé ètò àwẹ̀ wà tá a fi yanjú kéèsì yìí fún yín ètò sàárà wà tá a fi yanjú pọ́blẹ́mù yìí fún yín ètò àdúrà wà tá a fi yanjú pọ́blẹ́mù yìí fún yín àwọn àlàl pàwùjà tún wá wà irú àwọn ìtàfihàn yìí tá a fi yanjú pọ́blẹ́mù yìí fún yín DHL la wá ń lò kò síbi tẹ́wà tí ò dé ẹ̀yin lẹ́sàn-án wo delivery ṣùgbọ́n ẹ gbà ọ̀fíṣẹ́lì tó rẹ̀ pé àdúrà yẹn á gbà bísí ní láìta alá gbogbo ẹ̀ tẹ́ patronize wa òkè òkè lẹ́ẹ̀ máa lọ ẹ̀ ní ṣubú dànù bísí ní láìta alá bíákìlá ilẹ̀ ilọ̀wà sayyidna muhammadu rasulullah sallallahu ta'ala alayhi wa sallam ẹ wọ́sọ̀pọ̀ wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five ẹ wọ́sọ̀pọ̀ wa lórí plus two three four eight ten nine thirteen fourteen twenty five iná lè zọ́tàlì láì jẹ̀míà gbogbo agbára ọlọ́run ọba lónìí àpàdà sí aburú oníkan yìí o both natural and spiritual problem ẹ kọ́ńtà tiwa masalamu wa ilà lè kọ́ yìí.